Eyeko Nonwa Jishekiri Ren. This is Ichekiri language study. Èyí dẹ̀ ká ṣe òkèkọ́wé méjelélọ́gbàro ti ọdún 2021 and this is the lecture series 37 of 2021 ti Eneno Mushinonue tó ṣe ọjíjalè sójà orin jìlẹ́gwá nọ́nọ́rùn kejì nọ́dún 2021 which is being delivered today, Friday, 12th February 2021. Àpùjẹ̀kọ́ Tonúwékàṣe mímọ̀ orúkọ ìṣẹ̀fọ̀ èjúkẹ́nẹ́kú tó tó wí ẹ̀sìn ohun àjìṣẹ́kírì tó yẹ létà mọ̀. Our lecture topic for today is knowing the names of different poems and poetry that exist in the Ishekiri grammatical syntax that we should know. Ofongari, these are the words. Ishefo, Ishefo. talẹ̀ oníwọ̀n òyìnbó ṣe poem or poetry poem or poetry pípè ìṣẹ̀fọ̀ pípè ìṣẹ̀fọ̀ káfẹ̀pé pípìṣẹ̀fọ̀ pípìṣẹ̀fọ̀ tálẹ̀ onímọ̀ òyìnbó ṣe oral poetry oral poetry yíya ìṣẹ̀fọ̀ yíya ìṣẹ̀fọ̀ káfẹ̀pé yíyí ìṣẹ̀fọ̀ yíyí ìṣẹ̀fọ̀ tálẹ̀ onímọ̀ òyìnbó ṣe written poetry written poetry ìṣẹ̀fọ̀ usẹ̀n táfẹ̀pẹ̀ ìṣẹ̀fọ̀ usẹ̀n ìṣẹ̀fọ̀ usẹ̀n táfẹ̀pẹ̀ ìṣẹ̀fọ̀ usẹ̀n talẹ̀rọ níwọ̀n ìbò ṣe religious poetry religious poetry ìṣẹ̀fọ̀ pàtàkìrì ìṣẹ̀fọ̀ pàtàkìrì táfẹ̀pẹ̀ iṣẹ́ fọ pàtàkì rì iṣẹ́ fọ pàtàkì rì ta lẹ́rọ ìbò ṣe special purpose poetry special purpose poetry iṣẹ́ fọ ara rírọ̀ iṣẹ́ fọ ara rírọ̀ ta fẹ́ pé iṣẹ́ fọ ara rírọ̀ iṣẹ́ fọ ara rírọ̀ ta ìbò ṣe elegiac or morning poetry elegiac or morning poetry. ìṣẹ̀fọ̀ ìmúròlẹ̀fùn ìṣẹ̀fọ̀ ìmúròlẹ̀fùn táfẹ̀pẹ̀ ìṣẹ̀fìmúròlẹ̀fùn ìṣẹ̀fìmúròlẹ̀fùn tàlẹ́ọ̀nù òyìnbó ṣe topical or political poetry topical or political poetry. Ita, ita, talẹ̀ onáwọn ṣe history history ìtẹ̀gàrẹ̀ ìta ẹ̀gàrẹ̀ táfẹ̀pẹ̀ ìtẹ̀gàrẹ̀ ìtẹ̀gàrẹ̀ talẹ̀ onáwọn ṣe meat meat àárọ̀ arọ tálẹ̀ oníwọ̀n òyìnbó ṣe story or folk tale story or folk tale ìṣẹ̀kọ ìṣẹ̀kọ tálẹ̀ oníwọ̀n òyìnbó ṣe lyric poetry lyric poetry ìṣẹ̀kọ ùtẹ̀bí ìṣẹ̀kọ ùtẹ̀bí táfẹ̀pẹ́ ìṣekútẹ̀bí ìṣekútẹ̀bí tàlẹ́ọ̀nùmù ìbò ṣe babies rhymes and lullaby babies rhymes and lullaby ìṣẹ̀kọ̀ matíé ìṣẹ̀kọ̀ ọmatíé táfẹ̀pẹ́ ìṣẹ̀kọ̀ matíé ìṣẹ̀kọ̀ matíé tàlẹ́ọ̀nùmù ìbò ṣe children's rhymes and lullaby children's rhyme and lullaby. gbàmúẹ́kọ́ náà wé tóògùn dẹ́nẹ̀tà tó gbà ṣu ti gbígbọ́n agín àpòjẹ̀kọ́nẹ ti onúwé káṣe mímọ̀ orúkọ ìṣẹ̀fọ̀ ejú kẹ́nẹ́kú tó tó wí ẹ̀sìn ohun àjìṣẹ́ kiri tó yẹ létà mọ̀ ẹ̀nẹ̀dọ́pẹ́ gbọ́n de fefene tokabirene kolu gbakakwekọwe nara kpọjọ enebiangada ma mụanụ re maka birọfọ tokwen ekenewe tomakpọha enewaka dumune nira dede gbamu nwara ni ọfọtanga ma birọ biro yete kan tó gbẹnẹ to tòyìnbó pé wọn ọtọ ẹkọ n'onu E Kache Onoro Omesi Edgat: Ajèmijẹyémi, ó gbè mí, ọ̀mọ̀nùkàrìń; àpèjá mi e ṣe ẹdẹmáyògè, ájàmú o